tí kò ṣàmì àdúrà mi bọ́mọdé bá jí lówùúrọ̀ ayé rẹ̀ á lérè owó lòun ń sá bágbà náà bá sì jì yóò ní sùúrù lòun fi ń wọ́wọ́ àtẹ́rẹ́ àti sùúrù ṣèbéèrè owó náà làwọn méjèèjì jọ ń sá ọlọ́run ọba mi fowó ṣọ̀gá ohun gbogbo nínú ayé ohun tówó bá sì ṣètì ilẹ̀ mà nírú nǹkan òun náà ń gbé e àdéhùn tí wọ́n ń bẹ lórí ìṣẹ̀dá ẹlòmíì ni wípé bó bá rówó ná láàárọ̀ kò ní rówó ná lọ́sàn wọ́n kọ́ sórí ìṣẹ̀dá ẹlòmíì pé tó bá rí ná lọ́sàn kò ní rówó ná lálẹ́ gbogbo èèyàn kí èèyàn tó léwùn kó dárú rẹ̀ láṣàṣọ ẹ̀ gbogbo ẹni tó ní bó ṣe ń náwó inú ń bí òun gbogbo ẹni tó ní bówó ṣe ń rówó ná nínú ayé pé nú òun ò dùn sí láti èní lọ agbára abú tí wọ́n fẹ́ fi pa ọ̀rọ̀ ọlọ́run tí ń bẹ nínú ayé rẹ̀ ọlọ́run ọba mi yóò ju agbára náà sínú òkùnkùn gbogbo ẹni tí ń bínú rẹ gbogbo ẹni tí ń bínú bọ́lọ́wọ́n ọba mi ṣe ń bẹ́ iṣẹ́ gbogbo ẹni tí ń bínú bó ti ń rówó ná nínú ayé ọlọ́wọ́n ọba yóò dáná sun gbogbo wọn.